والسلام على من لا نبي بعد محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀ kí ó mọ́sáì gba àwọn ìgbìyànjú wa àti pẹ́pẹ́ fúru wa ní oṣù Ramadan ní ìbáàdà eléyìí tí yóò jẹ́ sábàbí oore fún wa láyé àtijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà pẹ̀lú ògùn ọlọ́run ọba a ó tún máa tẹ̀síwájú níbi àlàyé èyí tí a ń ṣe fún wa tí ń túmọ̀ sí oríire tó ga èyí tọ́lọ́ ń pè ní tiwa nínú oṣù Ramadan èyí tí a ó máa gbé ẹ̀wò òun náà ni àwọn àlàyé èyí tí ó rọ̀ mọ́ àǹfààní èyí tó ń bẹ nínú ààwẹ̀ gbígbà èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi sínú rẹ̀ nínú àwọn àǹfààní èyí tí ó ń bẹ níbi ààwẹ̀ gbígbà gẹ́gẹ́ bí àwọn àǹfààní ṣe ṣàlàyé ẹ̀ òun náà ni tajribatul muqasat alhirman wal ju' kí oníkúlùkù náà kábà alima máa báwo ni ebi ṣe máa rí lára tí kì bá ṣe àwẹ̀ ni bóyá ni ẹlòmíì ìbá ti lè máa báwo tiẹ̀ ni ebi ṣe máa rí lára bẹ́ẹ̀ sì ni ó ń bẹ nínú àwọn tó kù díẹ̀ káàtó tó ṣe pé gbogbo ìgbà ni àwọn kulẹ̀ ń fojú òwe náà àìríjẹ tó àbí àìríjẹ rárá ṣùgbọ́n tí ẹni tó bá ní tí òun náà bá rí bó ní ṣe ń rí lára eléyìí yóò lè jẹ́ kí òun náà ó lè ṣàánú ẹni tó kù díẹ̀ káàtó fún láwùjọ ló jẹ́ pé nínú ṣẹ̀ríà islam islam ò yọ olówó sílẹ̀ níbi àwẹ̀ gbígbà bẹ́ẹ̀ sì ni kò gbọ́lá fún ọlọ́rọ̀ ju ẹni tí kò ní kankan lọ àwẹ̀ gbígbà ó jọ ọ̀ràn yẹn lórí gbogbo ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí yálà jẹ́ ọlọ́rọ̀ ni àbí a kì í ṣe ọlọ́rọ̀ bákan náà nínú àwọn àǹfààní tí ọlọ́run ọba fi sí àwẹ̀ inú oṣù àwẹ̀ yìí òun náà ni fawaidu sihiyya àǹfààní àlàáfíà ìlera èyí tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ó rí wípé nínú oṣù Ramadan inú wa òǹlọ́nú wa yóò sinmi tí òǹlọ́nú bá sì sinmi eléyìí yóò máa ṣokùnfà kí eríkèríkè ara wa àbí gbogbo agbèdú wa kí àlàáfíà ò débẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn tí ó máa ń bọ́mọnìyàn fínra a máa ń ṣalábàápàdé rẹ̀ púpọ̀ nípa àwọn kan tá à ń fi sẹ́nu tó eléyìí ló fà á tó jẹ́ pé nínú oṣù Ramadan ọlọ́wọ́n bá máa lò gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì láti lè fi ránṣẹ́ àlàáfíà sí àgọ́ ara gbogbo àwọn tó jẹ́ aláwẹ̀ bákan náà yóò sì máa ṣiṣẹ́ láti lè mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rá èyí tó sodo sára ọmọnìyàn tí ó lè kó jàǹbá àbí fìtínà bá àgọ́ ara ẹni gbogbo àwọn kan wọ̀nyí náà ni àwọn onímímà òun ni wọ́n ṣe lálàyé fún wa láti lè fi mọ̀ wípé yàtọ̀ sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pe àwẹ̀ gbígbà ní ìjọsìn fún wa ọlọ́run tún ṣe àǹfààní tó pọ̀ ó fi sínú àwẹ̀ gbígbà láàfin lè mọ̀ pé tá a bá ń gbà àwẹ̀ yìí orí ara wa náà ni à ń gbà fún o man amila salihan fali nafsihi gbogbo dáadáa tá a bá ṣe nínú ẹ̀sìn ọlọ́run orí ara wa la ṣe fún o a ò ṣe fún ẹnìkan bó ti wulẹ̀ kó ma abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ó má ṣe àfi gbígba àwẹ̀ náà kó má ṣe àfi ọ̀rọ̀ wa lọ́rùn. nínú Islam tí a bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala látòrí ahọ́n anabi Muhammad sallallahu alayhi wa sallam ó fún wa ní ìlànà báwo ni àṣẹ bẹ̀rẹ̀ àwẹ̀ Islam ò tú wálẹ̀ dé pé kólúkálukú máa ṣe nǹkan tó bá wù ú gbogbo èdè àìyedè tí máa ń ṣẹlẹ̀ àìgbọ́ra ẹni yé tí a bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ kò sí nǹkan tó bí bí kì í ṣe àìdúró lérí ìlànà tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó fi kalẹ̀ àwọn afáàjì kò yẹ wá wípé ọ̀kan nínú ìlànà méjì náà ni a máa ń gbẹ́sẹ̀ lé lérí tí a bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ rọ̀mọ̀bọ̀n alákọ̀ọ́kọ́ náà rúhùyẹ̀tò hilal rọ̀mọ̀bọ̀n kárí ìlétésù oṣù Ramadan tó bá ti yọ eléyìí fi ń yẹ wá pé oṣù àwẹ̀ ti wọlé nu yálà rí fúnra wa àbí a pé wọ́n rí torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run sọ́nà al-Qur'an al-Karim faman shahida minkum ash-shahra falyasumhu gbogbo ẹnikẹ́ni tí àwẹ̀ bá ti bá láyé ọ̀rọ̀ yẹn ni kó yà gbà àwẹ̀ o gbogbo ẹnikẹ́ni tó bá gan ni rẹ̀ àbúgbọ́ pé wọ́n ti rí eléyìí ń jẹ́ kó yẹ wá wípé rírí oṣù yíyọ ìlétésù ní oṣù Ramadan àmì ló jẹ́ wípé ààwẹ̀ ti bẹ̀rẹ̀ tí ọlọ́run ọba tí ó bá tó bẹ́ẹ̀ wà ní ibn Umar bákan náà àlè gbà látọ̀dọ̀ àfọwọ́ ọmọ Umar ana Rasulullah sallallahu alayhi wa sallam qala ó ti ṣe ọlọ́run ọba sọ wípé idha ra'aytumuhu fasumu tẹ́ ẹ bá ti rí èlétésù nínú oṣù Ramadan tó bá ti lè yọ báyìí ẹ bẹ̀rẹ̀ sí ni máa gbà wẹ̀ o wa idha ra'aytumuhu fa'ftiru tó bá sì ti ti yọ níparí oṣù Ramadan ẹ mà rí pé oṣù Shawwal ti wọlé ẹ lọ túnu kí ẹ sì lọ bẹ kúrò nínú àwẹ̀ gbígbà fàyín kó ma aleikum faqdiru la eléyìí ń jẹ́ kó yẹ wá wípé anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yẹ wá pé ìlànà àkọ́kọ́ tí a máa ń gbẹ́sẹ̀ lé lórí láti lè fi bẹ̀rẹ̀ àwẹ̀ òun náà ní kí a wá oṣù àbí kí a tẹ́tí láti gbọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n bá wà. wíwá oṣù àbí ká sọ wípé wọ́n ti rí oṣù iṣẹ́ àwọn olórí ẹ̀sìn òun ni eléyìí kì í ṣe ti ẹnìkan tó nǹkan lè kó sínú ọkọ rẹ̀ kó wá gbé ẹ̀rọ gbohùngbohùn kó máa káàkiri àdúgbò wọ́n ti róṣù ẹ máa gba àwẹ̀ láà a gbúdọ̀ fi ọ̀rọ̀ sẹ́nu àwọn tó bá jẹ́ olórí wa nídìí ẹ̀sìn pàápàá jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà tá a wà yìí ẹni tó jẹ́ sultan òun ni a ó máa tẹ́tí lẹ́kọ̀ọ́ láti lè sọ wípé ṣé wọ́n rí oṣù àbí wọn ò rí tí a bá ti gbọ́ wípé wọ́n rí oṣù a bẹ̀rẹ̀ àwẹ̀ tí sultan bá sọ pé wọn ò rí oṣù a ó kóra dúró ọ̀nà kan ní eléyìí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni tó bá jẹ́ wípé wọn ò rí oṣù nínú ìbẹ̀rẹ̀ Ramadan tí a bá rí oṣù anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó ní kí a ka ṣaaban kó pé ọgbà tí ṣaaban bá ti wá pé ọgbà a ti mọ̀ dájú ọjọ́ tó bá ti jẹ̀lé ní ọjọ́ àkọ́kọ́ ní oṣù torí pé oṣù ojú ọ̀run tí ò bá ti jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n sì jẹ́ kò yí jẹ́ fi yàtọ̀ Si oṣù ti ayé èyí tí a ń lò látara àdéhùn yìí tí méjèèjì yìí bá fẹsẹ̀ rinlẹ̀ ìyẹn túmọ̀ sí pé ààwẹ̀ Ramadan ó ti bẹ̀rẹ̀ nìyẹn tí ààwẹ̀ Ramadan tí a bá wá bẹ̀rẹ̀ rẹ̀ báyìí àìtẹ̀lé lànà méjèèjì yìí òní máa ń fa awuyewuye tí máa ń wáyé ní gbogbo ìbẹ̀rẹ̀ ààwẹ̀ pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá tí àwa wà yìí abẹ́lẹ́ wọn bá ní túbí rẹ̀ kí ó mọ́sẹ̀ tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe. ààwẹ̀ gbígbà nínú oṣù Ramadan àwọn májẹ̀mú èyí tó rọ̀ mọ́ gbígbà ààwẹ̀ pàápàá jùlọ ẹni tó sọ ààwẹ̀ di ọ̀ràn ẹ̀yàn fún ni kì í ṣe gbogbo ẹni tí ààwẹ̀ bá bá láyé náà ní Islam sọ pé ọ̀ràn ẹ̀yàn dandan gbà ní kí ó gbà ààwẹ̀ eléyìí ń tọ́ka wípé ẹ̀sìn Islam ẹ̀sìn àánú ni ẹ̀sìn ìkẹ́ni ẹ̀sìn tí kò mú ìnira lọ́wọ́ bó ti wulẹ̀ kó mọ̀ ni tí ó bá wu ọlọ́run nínú títóbi rẹ̀ tó bá sọ wípé tí rọmọtọ́n bá ti wọlé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bẹ lórílẹ̀ ilẹ̀ ayé ní mùsùlùmí kò gbọdọ̀ má gbààwẹ̀ jàmá àgbẹ̀là fẹ́ ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run bá fi ààyè lẹ̀ pé àwọn tó bá jẹ́ báyìí kí wọ́n fa àwẹ̀ lẹ̀ àwọn báyìí kí wọ́n fa àwẹ̀ lẹ̀ àwọn báyìí kí wọ́n gbààwẹ̀ àkọ́kọ́ àkọ́kọ́ lọ sínú májẹ̀mú ìjọ́ràn yẹn ààwẹ̀ Ramadan ẹni tí ààwẹ̀ jọ́ràn yẹn fún àkọ́kọ́ al-Islam ẹni tó jẹ́ mùsùlùmí ọlọ́run ṣe ààwẹ̀ lọ́ràn yẹn fún ẹni tí kìí ṣe mùsùlùmí ààwẹ̀ Ramadan kìí ṣe ọ̀ràn yẹn fún bákan náà ẹni tó jẹ́ al-aaqil tó ní làákàyè ẹni tí kò ní làákàyè tí ọ̀dẹ̀ orí ń bá jà àwẹ̀ kìí ṣe ọ̀ràn èèyàn fún bákan náà albalik ẹni tó ti bàlágà tí kìí ṣe ọmọdé òun ni àwẹ̀ jọ̀ràn èèyàn fún nítorí pé ọmọ èké tí bá ń gbá àwẹ̀ à ń fi àwẹ̀ kọ́ ni àwẹ̀ yìí kò tíì di ọ̀ràn èèyàn lé lérí bákan náà nínú àwọn májẹ̀mú èyí tó rọ̀ mọ́ àwẹ̀ gbígbà òun náà ni almuqim kéèyàn ó ni tí kò sí lórí ìrìn àjò torí pé ẹni tó ń bẹ lórí ìrìn àjò ààwẹ̀ kì í ṣe ọ̀ràn yẹn dandan gbọ̀n lé lérí ṣùgbọ́n tó bá gbà á tí ò bá kó nira bá kò sí láìfin bẹ́ẹ̀ bákan náà ẹni tí kò lálàáfíà ààwẹ̀ kì í ṣe ọ̀ràn yẹn fún lóbi jẹ́ pé ẹni tó lálàáfíà òun ni ó kó sí abẹ́ májẹ̀mú gbígba ààwẹ̀ Ramadan àwọn nǹkan wọ̀nyí àwọn àfáà ṣe àlàyé lérí ẹ̀ níbàámu tí tí ọlọ́run sọ nínú Al-Qur'an Al-Karim torí pé àyà tọ́lọ́run fi ṣàlàyé ààwẹ̀ gbígbà nínú Suratul Baqara náà lọ́lọ́run ọba ti yànnà náà àwọn wo làwẹ̀ jọ̀ràn yà fún àwọn wo ni ààwẹ̀ kì í ṣe ọ̀ràn yẹn lélẹ́rí àwa ti bẹ̀yẹn mọ oore àti àánú ọlọ́run subhanahu wa ta'ala tó ń bẹ nínú ẹ̀sìn Islam ṣòro tó ṣe àti ṣìyà májẹ̀mú ìlàlàáfíà ààwẹ̀ ìyẹn túmọ̀ sí pé béèyàn bá wá ní gbogbo májẹ̀mú tàkọ́kọ́ èèyàn jẹ́ mùsùlùmí èèyàn ní làákàyè èèyàn yìí sọmọdé èèyàn ò sí lórí ìrìn àjò èèyàn lálàáfíà tí gbogbo àwọn májẹ̀mú yìí bá pé lára ẹni èèyàn mà sì tún lè gba àwẹ̀ gan káwọ̀ èèyàn má jẹ́ àtẹ̀wọ́gbà lọ́dọ̀ lọ kéèyàn má gbà ládàá lórí ẹ̀ kí ni tó lè fà á òun náà ni tí ò bá ti sí májẹ̀mú yìí lálàáfíà níbi àwẹ̀ tí èèyàn gbà kí ni májẹ̀mú yìí lálàáfíà májẹ̀mú ìlàlàáfíà fún ààwẹ̀ gbígbà májẹ̀mú méjì ni alákọ̀ọ́kọ́ nú ẹ̀ at-taharatu min al-hayd wan nifas eléyìí fún àwọn obìnrin obìnrin tí yóò gbà ààwẹ̀ mùsùlùmí ni lóòótọ́ ó ní làákàyè kò sí lórí ìrìn àjò ó sì lálàáfíà kì í sì sọ méke àmọ́ ń gbà tá a lọ yẹ̀wò ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ni wọ́n sọ pé wọ́n lóṣù ọ̀pọ̀ àbí ẹ̀jẹ̀ ìbí máa ń bẹ lára rẹ̀ nígbà náà irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ààwẹ̀ kì í sọ̀rọ̀ àyàn fún torí pé tó bá gba ààwẹ̀ òun ọlọ́run kò ní gbà á lọ́wọ́ rẹ̀ torí pé ọlọ́run kò lè ti yọ̀ǹda rẹ̀ nígbà tí ń bẹ ní ìṣesí àìmọ́ yìí títí dìgbà tí yóò fi di ẹni mímọ́ eléyìí májẹ̀mú ìlàlàáfíà àkọ́kọ́ ni eléyìí májẹ̀mú ìlàlàáfíà ẹlẹ́ẹ̀kejì àníyá ó náà ni kéèyàn ó gbé àníyàn pé mo fẹ́ gbààwẹ̀ ló fi jẹ́ pé nínú Islam pàápàá jùlọ àwẹ̀ Ramadan tó jẹ́ àwẹ̀ ọ̀ranyàn ẹni tó bá fẹ́ gbà á kì í ṣe pé gbà tó wá jí lásùn bá ọwọ́ adé mọ́ṣáláṣí wọn wá ní alágbájá ṣe é gbọ́ pé wọ́n rúṣù lánàá ọwọ́ á ní à èmi ò gbọ́ à wọ́n ti sọ pé wọ́n rúṣù ọba ní àmì ìkútí ìjà kankan láàárọ̀ iná jí máa gba àwẹ̀ lọ irú àwẹ̀ bẹ́ẹ̀ kò lálàáfíà bó ti wulẹ̀ kó mọ́ nítorí pé ẹni tí ó gba àwẹ̀ Ramadan làbúdàmínà nìyà tàbí yéjú àtẹ̀bíyìtù bí nìyà kéèyàn ó ti dà níyàn pé èèyàn fẹ́ gbààwẹ̀ ìgbà wo la dà níyàn pa á gbààwẹ̀ òun náà ni bayna al-maghrib bayna ghurubi shams ila tulu'i al gbèdéke àsìkò yẹn la fi máa ń dà níyàn pa á gbààwẹ̀ láti gbà tó òun bá ti wọ̀ èèyàn ó ti yọ kó tó ń gbààwẹ̀ tí wọ́n bá rọ́ṣù èèyàn ó dà níyàn rẹ̀ tó bá jẹ́ kóòrù náà lèyàn tó gbọ́ kó wọ́n rọ́ṣù èèyàn dà bó ṣe pàṣẹ kó sàárì lèyàn tó gbọ́ kó wọ́n rọ́ṣù ṣùgbọ́n kí àlìfájàrí má ti yọ ẹnikẹ́ni nígbà tá àlìfájàrí bá yọ tán ló tó yẹ̀sẹ̀ gbọ́ kó wọ́n rọ́ṣù ó wá sọ pé òun ètí ìkulẹ̀ jẹun náà jóun máa bá a lọ eyín ò lè wọlé nínú àwẹ̀ ọ̀ràn àyàn àwẹ̀ náfìlà ò ní ìyẹn ti lè wọlé lọ́bi jẹ́ wípé ẹni tí ó gba àwẹ̀ Ramadan ó gbọ́dọ̀ dàníyàn kó fẹ́ gba àwẹ̀ Ramadan eléyìí ó jẹ́ kó yẹ wá wípé kò sígbà láàyè fún kéèyàn ó dàníyàn gbígbà àwẹ̀ kalẹ̀ láì tí ì gbọ́ pé láì ṣe póróṣù àbí kò tí ì gbọ́ fún wọn róṣù láàfin pàṣẹṣe tó tóbi ni kéèyàn máa sọ pé lálẹ́ yìí ó á kà á sámọ́ ìbéèrè tá a béèrè ni pé ǹjẹ́ wọ́n ti róṣù ẹlẹ́kẹ́ wọn ò tí róṣù àwọn ò tó bá wá di òru tí wọn bá rí nǹkan ìdí nìtorí àti á kà á sámọ́ ni àti àgbà àwẹ̀ ni o ká tó gbé àníyàn rẹ̀ ó dìgbà tí a bá gbọ́ pé wọ́n rí oṣù tá a bá ti wá gbọ́ pé wọ́n róṣù á wà dàníyàn pé a fẹ́ gba àwẹ̀ ìgbà yẹn la tún máa ń dàníyàn májẹ̀mú lélẹ́yìí jẹ́ nínú májẹ̀mú ìlàlàáfíà àwẹ̀ a rí kó yàtọ̀ síra wọn májẹ̀mú ṣurutul ujub wa ṣurutus siha májẹ̀mú tó sọ àwẹ̀ dọ̀ranyàn fúnni àti májẹ̀mú tó sọ àwẹ̀ tá a gbà di tó lálàáfíà tí yóò lè jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala eléyìí ó jẹ́ àwọn májẹ̀mú eléyìí tí a gbọ́dọ̀ kíyèsí nígbà tí a bá ń dà níyàn pé a fẹ́ gba ààwẹ̀ Ramadan bákan náà ààwẹ̀ Ramadan yìí ó ní àwọn sunan àwọn ìlànà èyí tí ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó gbé kalẹ̀ fún wa ipe tá a bá má lè tún máa ṣe àwọn nǹkan wọ̀nyí láadáa tó pọ̀ yóò máa jẹ́ tiwa o yóò sì lè máa jẹ́ kí àwẹ̀ wa kó ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀san níwájú ọlọ́run subhanahu wa ta'ala àkọ́kọ́ nú ẹ̀ asahur kéèyàn ó máa jẹ sàárì tó bá fẹ́ gbààwẹ̀ fani anas bin malikin radiyallahu anhu anna rasulullah sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ ọlọ́run ọba tí kà àti ọlọ́run ọba bẹ́ẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run ọba ní tasaharu ẹ máa jẹ sàárì o fa inna fi sahuri baraka alubarika ń bẹ níbi kéèyàn jẹ sàárì níta ń pè ní sàárì yìí òun náà ni oúnjẹ tá a máa ń jẹ nígbà tí ó bá kù díẹ̀ kí alifájà rí yọ kò sí nínú súnà anábìwá muhammad sallallahu alayhi wa sallam. kéèyàn ó sọ pé òun ó máa jẹ sàárì láago kan òru ẹlòmíràn ní òun ò ní lè jí òun ó ti jẹ sàárì òun kalẹ̀ eléyìí kò bá súnà anábì sallallahu alaihi wasallam kò bá a mú torí pé oore tó pọ̀ ó ń bẹ níbi kí èèyàn ó lọ sàárì lára láti lè ṣàfihàn àánú tí ń bẹ nínú ẹ̀sìn Islam torí pé sàárì tá a bá lọ lára kí alifájàre ó tó yọ ẹ rí i pé oúnjẹ ó lè dúró nú kébi ó tiẹ̀ tó máa pa àyàn ilẹ̀ ó ti tà sí ṣùgbọ́n sáàrì tá a jẹ láti bí aago mẹ́sàn-án àbá aago kan òru eléyìí kó tako súnà ti anábìwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam bàbá sì fẹ́ jẹ sáàrì náà kódà bẹ́ẹ̀ yóò bá ní nǹkan nulẹ̀ ẹlòmíà máa sọ pé òun ò tí ì múra fáwẹ̀ ó sì á jẹ́ pé lọ́gànjú òru lẹ sọ pé wọ́n rí oṣù torí pé òun ò tí ì kúnyán òun ò tí ì ṣe bẹ́ẹ̀ eléyìí ò tó láti lè má jẹ sahur àti láti má gbààwẹ̀ tìrìpá nàbí wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó sọ wípé tasaharu walaw bi jur'ati ma'in anábì ní ẹjẹ ẹrí pé ẹjẹ sàárì o bẹ́ẹ̀ bá tiẹ̀ ní nǹkan kan kódà bó ṣe kẹ́ omi kan rí po mú láti lè ṣe àmúṣe súnà sàárì jíjẹ àti láti lè soríire pẹ̀lú ẹ̀san tí ń bẹ níbi kájẹ sàárì. bákan náà nínú àwọn ẹ̀kọ́ èyí tó ń bẹ lábẹ́ jíjẹ sàárì àti ààwẹ̀ gbígbà ànábì wa sallallahu alayhi wa alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé àwọn sọ̀hábà kọ́lọ̀hún kò yọ́nú sí wọn wọn láwa máa ń jẹ sàárì pẹ̀lú ànábì tí a bá sì jẹ sàárì náà tán àsìkò tí ó máa bẹ lásìkò tá a jẹ sàárì sí àsìkò tí wọn kí irun àsùnbà kì í ju àsìkò tí ẹni tí ó ké àyà Qur'an àádọ́ta fifty verses àádọ́ta aya àsìkò tí wọ́n fi ké òun náà ni máa ń bẹ lásìkò tá a bá jẹ sàárè tán sásìkò tá a kírun àwọn tí wọ́n bá nàbì lògbà lélẹ́yìí àwọn tí wọ́n rà nàbì sojú lélẹ́yìí kò sí tí ń jẹ́ oore àyàfi káwọn wọ̀nyí ò ṣàwájú wa ń bẹ̀ ẹ jẹ́ ká wọ àríkọ́ṣe wọn kò sí nínú súnà o kí a máa jẹ sàárè láago kan òru bákan náà nínú àwọn ẹ̀kọ́ èyí tó yẹ kí a gbọ́yé nípa àwẹ̀ gbígbà òun náà ni ta'jilul iftar ká tètè tara ṣàṣà máa ṣìnà kò sí nínú ẹ̀kọ́ Islam kéèyàn wá sọ pé bóun ṣe wà yìí kódà tí ìbá ṣe pé kò kò bá mu gan ni òun fẹ́ẹ́ lè máa sínú láago láago mọ́kànlá torí pé ibi ìwé pa òun eléyìí kò bá ẹ̀kọ́ Islam mu wọ́n fẹ́ ká tètè tara ṣàṣà kí a sínú ní kété tí òun bá ti wọ̀ Ànábì sallallahu alaihi wasallam anabi ni la yazalu nasu bi khairin ma ajjalul fitra anabi ni àwọn ènìyàn ò ní yé máa wà níbi dáadáa orí ò ní yé máa jẹ́ tiwọn o lókùrú gbà tí wọ́n bá ti tara ṣàṣà tètè lọ máa sínú gbogbo ẹnikẹ́ni tó bá ń fẹ́ orí ẹ jẹ́ káwa náà tẹ̀lé súnà anabi sallallahu alayhi wa sallam níbi kí á tètè máa sínú kí á má máa fi sísínú falẹ̀ kódà bí èèyàn bá ní nǹkan tó lè fi sínú bó ṣe gẹ omi kí a mú láti lè fi sínú bákan náà nínú àwọn ẹ̀kọ́ èyí tó ń jẹ́ súnà Ànábì sallallahu alaihi wasallam nínú oṣù Ramadan òun náà ni àdúà indal fitr tí a bá fẹ́ sínú kéèyàn ó ṣàdúà nítorí pé Ànábì sallallahu alaihi wa alihi wasallam ó jẹ́ ká mọ̀ wípé nínú àwọn àdúà tí ọlọ́run kì í ṣàì má máa gbà á thalatha àwọn àdúrà mẹ́ta kan bẹ thalathu da'awat mustajaba àwọn àdúrà mẹ́ta kan bẹ ọlọ́run ọba máa ń gbàdúrà náà púpọ̀ nínú ẹ̀ òun náà ni dáhùn tó sọ yìí àdúrà tí aláàwẹ̀ tí ó tó ń gbà tí ń fi bẹ̀ lọ a ṣàdúrà ní àsìkò tí a bá fẹ́ sínú ó sì fẹsẹ̀ rinlẹ̀ nínú sunna anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi máa ń sọ ibi dáhàbà dọ́màhù wàbítàlẹ̀ tẹ̀lẹ̀ ọ̀rọ̀ àjẹrò insha eléyìí ó dáa púpọ̀ tí a bá lè máa wí gbólóyìn yìí nígbà tí a bá fẹ́ sínú ọlọ́run kí wọ́n ṣe gbàdúrà wa kí mùsùlùmí má sáré kiri má lera rẹ káàkiri èyí tí ń pa ọ láyà nínú àlámọ̀rí rẹ àǹfààní ńláńlá òun ló wọlé tì ọ nínú oṣù rọmọdọ́ọ̀nù yìí dojú rẹ kọlọ́n fún odidi ọgbọ̀njọ́ wá wo tí ọlọ́run ọba yóò ṣe nínú àlámọ̀rí rẹ tí ń pa ọ láyà bákan náà nínú àwọn ẹ̀kọ́ èyí tó yẹ kí á dì mú nínú oṣù rọmọdọ́ọ̀nù nígbà tá à ń bá ń gbáwẹ̀ tó ṣe pé tó bá bọ́ mọ̀yàn lọ́wọ́ oore tó pọ̀ ló bọ́ mọ̀ lọ́wọ́ òun náà ni aljud kájẹ́ni tí ó máa tọrẹ káwé qira'atul Qur'an ká sì máa ké al-Qur'an lọ́pọ̀lọpọ̀ nínú oṣù Ramadan yìí torí pé inú Ramadan yìí oṣù al-Qur'an òun ni Ramadan ṣe bákan náà àtàràfù àmà yuhbitu thawaba as-sawm gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ èyí tó lè ba ládàá ààwẹ̀ wa jẹ́ tó lè máa jẹ́ kí ládàá wọ́n mẹ́hẹ̀ gbogbo ẹ̀ náà ní ká gbìyànjú kí á jìnnà sí i anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wani man lam yadi qawla zuru wal amala bi falaysa lillahi hajatun fi an yadi ta'amahu wa sharabahu gbogbo ẹnikẹ́ni tí kò bá lọ jáwọ́ kúrò níbi ọ̀rọ̀ ìsọkúsọ àti níbi ìwà tí ò dáa onítọ̀hún ó lọ mà pé kò sí ní tọ́lọ́run bá fẹ́ fi àìjẹ àti àìmu rẹ̀ ṣe o tò yẹn túmọ̀ sí pé gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ ìwòkuwò ìsọkúsọ ìrànkùnrin ìmọ̀ta tẹ́tẹ́ ìmọ̀ta kúùlù nínú Ramadan gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa jẹ́ kí ládà ẹni ó mẹ́hẹ̀ a sì máa dín ládà ẹni kù ni kájìnà sí gbogbo àwọn nǹkan báyìí bákan náà Nabi sallallahu alayhi wa alihi wa sallam ó tún jẹ́ ká mọ̀ wípé nínú oṣù Ramadan aláàwẹ̀ kò gbọdọ̀ jẹ́ oníjàgídíjàgan aláàwẹ̀ kò gbọdọ̀ jẹ́ onífìtínà aláàwẹ̀ kò gbọdọ̀ jẹ́ alájà alẹ́ntì máa ń báwọn ènìyàn jà káàkiri torí kò ṣẹlá muhammad sallallahu alayhi wa sallam oní ìdàkánà yawmu sawmi ahadikum fala yarfuth wala yaskhab wala yajhal فإن شاتمه أحد أو قاتله فليقل إني صائم النبي صلى الله عليه وآله وسلم anábìnrin tẹ́ bá ti wà nínú ààwẹ̀ ẹ má hùwà pálapàla o ẹ má rìnrìn kùnrin o ẹ má hùwà tí ò dá o kódà kí ẹnìkan kó gbéjà kò yín lójú anábìnrin ẹ má bàa jà o ntẹ́ màá sọ ni wípé ìnì sọ aláwẹ̀ ni mí eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn àǹfààní àwùjọ yìí tó gbogbo tí àwẹ̀ máa ń kó bá àwùjọ ọmọnìyàn kì í ṣe fún mùsùlùmí nìkan kódà fún gbogbo ọmọnìyàn láwùjọ nínú àwẹ̀ ọkàn ó balẹ̀ kò ní sí wàhálà kò ní síjà kò ní síta gẹ́gẹ́ bí ìlànà ètí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó fi kalẹ̀ fún àwa mùsùlùmí eléyìí wọn á ń jẹ́ kó yé wa wípé tí ramadan bá tún wà lọ tán náà irú gbogbo nǹkan tí a ti pàtì nínú ramadan yìí a tún gbọdọ̀ padà sí ẹ̀ nítorí pé àfiwé ramadan kò yàtọ̀ sí odidi oṣù kan tá a fẹ́ rèé ni tá a fẹ́ kọ́ni lẹ́kọ̀ọ́ bí yóò ṣe lo oṣù mọ́kànlá tó kù nínú gbèsè ayé rẹ̀ ó mà ṣe o fún ẹni tó lo odidi oṣù kan ó kẹ́kọ̀ọ́ ìbẹ̀rù ọlọ́run ó kẹ́kọ̀ọ́ ìṣe dáadáa láwùjọ ó kẹ́kọ̀ọ́ ìbágbépọ̀ dáadáa pẹ̀lú ọmọlàkejì ìgbà tí ramadan wà lọ tán ó tún padà sí ẹsẹ̀ àárọ̀ rẹ̀ eléyìí ń túmọ̀ sí pé ààwẹ̀ onítọ̀hún onítọ̀hún ò gbà bó ti tọ́ àti bó ṣe yẹ kí á lo àsìkò ní ramadan yìí láti lè fi túnra wa ṣe kúrò níbi gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ èyí tó ń bẹ lọ́wọ́ wa ká tọrọ àforíjìn kí a ṣe dáadáa sí ọmọlàkejì wa àwọn alábàágbé wa ká fi ẹwà islam ká fi hàn láti lè fi mọ̀ pé ẹ̀sìn islam yìí ẹ̀sìn tí ọlọ́run ọba yọ́nú sí ni tí ó sì gbé kalẹ̀ lórí déédéé àti àlàáfíà abẹ́ ọlọ́run ọba ní tóbi rẹ̀ eléyìí tí àtúnbọ̀ yìí ọlọ́run kí kò ṣe wá ní àǹfààní ọlá àti tóbi ọlọ́run ọba. ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa alihi wa sahbihi wa sallama